ojúmọ́ rẹ ojúmọ́ ayọ̀ ojúmọ́ dùnú ojúmọ́ àlàáfíà ló mọ mi mo rò pé náà ló mọ gbogbo ojú tó ń wò mí lọ́sẹ̀ lọ́wọ́n ọba ojú tẹ̀ fi wò mí ò ní fọ́ lílọlẹ̀ wá ń jáde lọ lọ́jọ́ tòní tẹ̀ ń wá nǹkan tẹ́ jẹ lọ ẹ̀ ní pàdé tí ó jẹ yín lágbára ọlọ́run ogun wo lọ kò wọlé kò ní jẹ́ ti yín wọn ò ní faṣọ da yín mọ̀ wọn ò ní fa bàtà da yín mọ̀ wọn ò ní pàdé yín lọ́sibítù pàdé yín lọ́gbà ẹ̀wọ̀n láṣẹ ọlọ́run ọba Bólúwatifẹ́ Ọlọ́run ní ìlórúkọ tèmi jẹ́ mo fi wá ń kí wa káàbọ̀ sórí ètò ojúmọ́ ire bẹ́ẹ̀ ni ojúmọ́ ire tọjọ́ tìní tẹ̀mọ̀ pé àmọ́ pẹ̀kẹ́lu fún nǹkan tó ní ṣe pẹ̀lú ìgbà ìgbádùn wa ni hmm, ó kan bàbá ó kan ìyá ó kan ọmọdé ó kan àgbà ó kan gbogbo èèyàn kódà ó kó okùn oyún inú ó kó ìtọ́jú ẹ̀ṣẹ̀ sílẹ̀ gan ó kan gbogbo wa pátápátá pátápátá bó bá wá kàn yín tán ẹ̀yin kó má ṣe wò mo wà lára ni láṣẹ ọlọ́wọ́n ọba lẹ́ni àtúndùn hmm, gbọ́ngbọ́n á kàn sí i torí mo náà gbàrà mo náà gbòòrò gidigidi gidigidi kí ló tún ń ṣẹlẹ̀ lágbo àríyá kí ló ń ṣẹlẹ̀ lágbo òde ó ní nǹkan tá a máa ń ṣe tó jẹ́ pé tí ò bá sí ń òde ò dùn àbí mo parọ́ ni kó máa rókè ẹ̀yìn náà tí o kí ló lè jẹ́ o aṣáṣọ ni ó ti sọ̀rọ̀ aṣọ ṣé bàtà ni ó ti sọ̀rọ̀ bàtà kí ló lè jẹ́ mi ní tí ì ṣí mi ní tí ì ṣiṣọ́ lójú eégún ẹ̀ fún wa lọ́wọ́lọ́wọ́ báyìí tásìkò bá tó màá yànnà náà fún wa màá ṣíṣọ lójú eégún ẹ̀ a máa gbọ́ a máa mọ̀ nǹkan tí ní tí mò ń sọ ohun tó jẹ́ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí mọ̀ pé kí n ṣe kí n tún máa wà rí sọ kí ni tí mo fẹ́ sọ lénìí òun náà nípa ṣé ẹ mọ̀ pé nǹkan tá à ń jẹ ó ní í ṣe pẹ̀lú bá a ṣe máa rí ẹlòmíà nírọ́ ni mo ti jẹ jẹjẹjẹjẹjẹjẹjẹjẹ títí títí mi ì ju bí mo ṣe wà á lọ ẹjẹ ẹjẹ tí ẹ ju bẹ́ẹ̀ ṣe wà á lọ ṣùgbọ́n ṣé ẹ mọ̀ àwọn ọ̀rá tẹ́ ti ń kó sínú tẹ́lọ̀mí tó jẹ́ kó rí ṣóńkóló tó bá jókòó lẹ́yìn lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni ẹ́ àgbà téèyàn pápákọ̀ sọ́mọ́ǹtì mẹ́rin wọn kò lè lu ẹ̀ ẹni à kò dẹ̀ tó nǹkan kan jáńjá lábàá dẹ̀ lórí o bẹ́ẹ̀ ni ṣùgbọ́n hmm, mi sọ pé oúnjẹ wọn ló yẹ kán ní wéètì tó yàn ní tí wọ́n sọ ni pé ní tá a bá jẹ òun ni ó sọ báàgọ̀ ara wa yóò ṣe rí ní tá a bá jẹ ni ó sọ bí bóyá dùn wò lójú ni ní tá a bá jẹ ni ó sọ bóyá ojú wo bù rẹwà ni ní tá a bá jẹ òun ni ó sọ pàtó bí àgọ́ ara wa bí yóò ti rí òun mo sọ pé àwọn ọmọdé wa kí ni tá à ń fún wa jẹ ẹlòmíì adé a máa sọ pé wípé ọmọ wọn nǹkan tó mọ̀ jẹ ni àwọn pápánu tó ń jẹ kiri báyìí bisikí kinní kan àwọn oúnjẹ kòló ẹ bá jẹ́ àti kékeré ká mọ̀ fún àwọn ọmọ ìlú oúnjẹ tó dọ́ṣọ̀ oúnjẹ tó jẹ́ pé gbà tí wọ́n bá jẹ gan inú wọn á dùn oúnjẹ tó jẹ́ pé tí wọ́n bá jẹ sínú inú wọn báyìí á ṣe ara wọn lóore kì í ṣe pé torí mo fẹ́ tọ́jú ọmọ mi o nǹkan tó bá ti wù jẹ ni màá fún jẹ ó kún o abiyamọ jọjọ tọmọ bá sọ pé tò òun fẹ́ jẹ láǹgbá wàá gbé sábọ̀ fún bí àbí kò ní òun fẹ́ jẹ ayánṣẹ́ gbé sábọ̀ fún irọ́ fúdi èyí àwọn oúnjẹ tó bá máa ṣe àgọ́ ara àwọn ọmọ yìí láǹfààní ni kẹjẹ kan máa jẹ kì í ṣe pé ìgbà tó bá dáhùn eléyìí kúlọ̀ àwọn fẹ́ jẹ ní kẹ́ má fún wọn ṣùgbọ́n ẹ jẹ́ ká rí i pé èyí tí a máa ṣe àgọ́ ara wọn láǹfààní ẹ mọ̀ pé ó láwọn oúnjẹ kan tó jẹ́ pé àkópọ̀ wọn yóò jẹ́ kí àwọn àwọn kòkòrò tí jẹ́ pé ń báyàn ń báyàn jìjà tí ń báyàn jìjà ìṣẹ́gun àwọn kòkòrò àìrí àwọn kòkòrò tí ò dáa lára tó jẹ́ wípé wọ́n bá wọn jẹ ìyẹn ló yẹ kó máa jẹ ọmọdé yẹ kó máa jẹ ẹ̀mọ́ gbọ́dọ̀ mi pé àwọn mi ló ń kó láìkẹ́ ẹyin o wọ́n mi ò láìkẹ́ ẹ̀fọ́ o wọ́n mi ò láìkẹ́ ọ̀gẹ̀dẹ̀ dúdú kí ló dé àní fẹ́ràn ẹ̀ jẹ́ kán máa jẹ́ tó bá jẹ́ pé jíjẹ jíjẹ ló máa jẹ́ kí ìdàgbàsókè wọn kó yá lóní kánkán ló máa jẹ́ kí wọ́n máa gbègbè ayé tí wọn ò ní ṣàìsàn ẹ̀yin ìyá náà ń kọ́ hmm. nǹkan tó yẹ kí n mú ẹ̀pẹ́ kẹ́lu ọ̀rọ̀ jíjẹ lénìí ó ní pé torí nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ ń pa ẹ̀ náà lórí nǹkan tá à ń jẹ sẹ́nu ni ẹlòmíì ọmọ rẹ̀ á mú wọn dídùn tán ń pè ní sweet ajẹ bisikíti títí kò síbi tá a ti fún wọn ní nǹkan tá a pa bí àgbo jẹ̀dí mi ní kí ẹ máa lọ ran ọmọ lágbo ìgbẹ́ yìí náà mọ̀ pé àǹfààní tó wà nù nǹkan dúdùn kò ṣe gbogbo ara pọ̀ bí ìyá bàbá mi bí tí wọ́n ń sọ ẹ̀yìn o á ní pé á dùn lẹ́nu á kó pé nǹkan tó bá ti dùn ní ẹnu èèyàn ó ń ṣe ìjàǹbá fúnnú ni gbogbo nǹkan tó bá ti korò lẹ́nu èèyàn ó ń ṣe inú èèyàn ó ń ṣe láǹfààní ni bẹ́ẹ̀ ni àwọn àgbàlagbà wa kan ti rọ̀ jẹ́ pé wọ́n bá gbé ewúro báyìí wọ́n á mú mí ẹ̀ bó ṣe korò tó yẹn adùn ló ń gbẹ̀ yẹn ẹ̀ á jẹ́ kára wọn kó máa ṣe kòkòkòkò kára máa ṣe kébékébékébékébékébé sí i ẹ̀yìn nǹkan tó fi ń ṣe dìtọ̀ àwọn tó fi ń detoxify ara wọn pẹ̀lú àwọn nǹkan tí ò dáa ká jẹ́ kí wọ́n tọ̀ wọ́n dànù ṣùgbọ́n rí pé ní hospital ọlọ torí pé kí ni torí nǹkan tí ọmọ yìí ń jẹ gan kì í ṣe àwọn nǹkan tó lè gbógun ti àwọn àrùn tó bá fẹ́ yọjú lágọ̀ọ́ ara wọn kì í ṣe àwọn nǹkan tó ní agbára tó ní okun àti dúró déédéé láti gbógun ti àwọn wàhálà yìí. Hmm ló wá bá wa débi ọ̀rọ̀ tá à ń sọ lọ́jọ́ tòní ní tá a fẹ́ pẹ̀kẹ́lù gan lórí ètò lọ́jọ́ títí tèmi ẹ o àwọn nǹkan dídùn táwọn ọmọ wa ń jẹ ẹ jẹ́ ká gbìyànjú pé bí wọ́n bá ti ń jẹ là ń fún wọn láwọn nǹkan tó lè pa dídùn àwọn nǹkan wọ̀nyí